kábíyèsí o mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà fín lọ́ba pa èmi ọ̀rọ̀ bá fín kí ló dé tí mo róní sí ọba. ìyá ọ̀ṣà ẹjọ́ kí lè bá wọn rò ẹ dìde kẹjọ máa lọlé. o ṣe dákun kó o àwọn olùgbẹ́ bẹ́ẹ̀. ẹ gbà mí ẹ má jẹ́ kú báyìí ẹ dákun ẹ mọ́wọ́ mi rán. ọkọ mi. gbẹ́kọ̀ ládùúgbò wọ́n ti rí. ojúkan ẹ̀pà ojúkan eré mi ni kábíyèsí ní kọ́rin ẹ̀pà. ó lè tó báyìí. bẹ́ẹ̀ lọ. ó dẹ̀rù jẹ̀jẹ̀ ó dẹ̀rù jẹ̀jẹ̀ àpátápá ara òkìrì takuntakun ó gbọ́n bí ẹlẹ́gùn sọ̀kànná sọ̀kànná ògbóná ẹlẹ́gùn rẹ̀ ó gbóná ṣé wọn fẹ́ àwọn tó ń sọ̀rọ̀ yìí. ajá ni wọn. ó yá máa gbọ́. kí ni n sọ. kẹsí wọn lẹ ẹ jẹ́ kó dáná sun mímí ìlẹ̀kùn. kábíyèsí olórí òun ìlú retí ah! bí bò. Ah! Ah! kábíyèsí tájẹ́ ìbálògún ọdún láyé ẹ̀wọ̀n ògún lè ní bá fún un àgbórùn ara rẹ̀ ọmọ burú ìkan là ń bí àní mo rí yẹ bá ti dẹ̀rù jẹjẹ sí wọn.